nínú tọ́lọ́wọ́ jẹ́ yẹn yà ni bọ́ ọ bá lọ àti gbọ́tọ̀ gbọ́ kéèyàn mọ̀ wá pé wọ́n ti ní béèyàn bá mọ̀ ọlọ́run ní jẹ́ yà ọlọ́run èso bá téèyàn máa tán o tí ọba mọ̀ lè tí ọ mọ̀ ọlọ́run ní jẹ́ yẹn ẹ bọ ní ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n wa nínú ọ̀rọ̀ ọlọ́run àti tìlànà nàbọ̀ sallallahu alaihi kò pin sórí ibi táwa ń gbọ́ o gbogbo ntọ́ bá jẹ́ tọ̀ọ̀tọ̀ lọ́hùn téèyàn bá ti mú un tó gbé e fẹ́ da ọ lọ́hùn ẹ̀rọ àpẹẹrẹ mo sì wí ni ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn téèyàn mú un tó gbé e fún ẹ̀dá ọlọ́hun ẹ̀dí ń jẹ́bọ nìyẹn gbogbo ntọ́ bá mọ̀ pé ọlọ́hun ló lélẹ́yìí téèyàn bá ti lè mú tó gbé e fún nǹkan míì lẹ́yìn ọlọ́hun ọ̀sẹ̀ bọ̀nù. bọ́ ọ bá bẹ lọ́nkọ́ lọ́nkọ́ pa náà dẹ́bọ̀rẹ́ ìwọ náà parẹ́ o tora ẹbọ ni ẹ dákun mùsùlùmí inna Allaha la yastahyi min al ẹni tí ọba bá mọ̀ yá fi wa àmọ́ a bá ti mọ̀ ká mọ̀ n ti ń jẹ́bọ nìyẹn àwọn torí pé kájọ́sìn fọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ló ní àwọn gbé e kúrò lọ́dọ̀ ọlọ́run wọn lọ gbé e fún nǹkan míì òun lọ sọ wọn di kíni òun lọ sọ wọn dẹlẹ́bọ níjọ́ tí ẹnikẹ́ni bá ti wá tíra ẹrú rẹ̀ náà kọ́mọ kóun náà di ọ̀kan nù àwọn ẹlẹ́bọ kọ́lọ́nkọ́ sọ wa ń bí ẹbọ o tá a bá wá ń sọ̀rọ̀ ẹbọ ẹbọ ká mú àwọn àpèjúwe wá gẹ́gẹ́ báwọn onímọ̀ ti ṣàlàyé ẹ̀ wọ́n ní wọ́n ń pe kínní kan ní ṣírkù dàwa ṣírkù àdàwa ẹbọ téèyàn ń ṣe látàrí pé ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni àyà tó wí bẹ́ẹ̀ torí bá a bá délé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wò ó Suratul Ankabut àyà sixty five ẹ̀dá kan ẹja nóòtì ẹ̀ àjẹ àsekéyàn máa rawọ́ sí nǹkan kan kọ́ máa pè nǹkan kan lẹ́yìn ọlọ́run àṣẹ bọ ni ńbọlọ́lọ́run ti wí bẹ́ẹ̀ Suratul Ankabut aya sixty five ọlọ́run ọba ní fa idha rakibu fil fulki da'awu Allaha mukhlisina lahu ddin falamma najjahum ilal barri idha hum ọlọ́run ọba ń ròyìn àwọn ẹlẹ́bọ àwọn táwa ń pè lẹ́lẹ́bọ ọlọ́run nírú tí wọ́n ń dánwò ní. fàyídà rọ́kìbù fìlfúlìkì bí wọ́n bá wà nù agbami ọkọ̀ ojú omi ni wọ́n máa fi rìnrìn àjò tó bá jìnnà níjọ́hún láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ ti lè wù kọ́ ya kèfèrí páàlì tó bọ́bá wà ní agbami tí ìjì omi bá ń gbé ọkọ̀ ojú omi ọlọ́ni da'awu Allaha mukhlisina lahud-din wọn ò ní rántí láta wọn ò ní rántí ọ̀zà gbà náà wọn ò ní rántí ọ̀sà kankan ọlọ́nìkan wọn máa pè. falamma najjahum ila al-barr àmọ́ tí wọ́n bá ti yọ ewu yìí fa idahum idahum yushrikun ńgbà wọn ni wọn tó wá rántí pé ẹnìkan bẹ́ẹ̀ bì kan káwọn ó pè àbí káwọn jọ́sìn fún àyà yìí inú àwọn onímọ̀ jìnlẹ̀ Islam ó ní tá a bá wò ó ẹ dákun is very pathetic ọ̀rọ̀ tí ó lè bàyàn nínú jẹ́ lọ́rọ̀ yìí àmọ́ kọ́lọ́run ó ṣàánú wa kó san àwọn tó ṣètò yìí lé ẹ̀san dáadáa pa l'opportunity ká máa dára wa lẹ́kọ̀ọ́ báyìí ẹ dákun ẹgbọ́n tá àfa yìí wí àfa yìí lòun wu òun wòye sí àyà yìí òun rí i pé àwọn ẹlẹ́bọ ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó níyà àwọn ó fúyẹ́ ju àwọn tí ń ṣẹbọ lóde òní lọ níbo ló ti rí inú àyà yìí ni ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́mọ́ rí bẹ́ẹ̀ ọlọ́run ní làwọn eléyìí máa ṣẹbọ tí wọ́n bá wà ní kíni tí wọ́n bá wà nù sòro nìkan tí wọ́n bá wà nù kíni àti ọ sọ́rí ńgbà wọ́n bá wà nù gbádùn tí sòro kankan ò mú wọn ìdáhùn yushrikun nígbà wọn tó ma wá rántí pé ẹ lọ gbé kíní báyìí sí di kíní àmọ́ ńgbà tí nira kan bá mú wọn da'awu Allaha mukhlisina lahu ddin àwọn táwa ń pè lẹ́lẹ́ bọnu o àwọn Abu Jali Abu Lahabi ẹlòmíràn ní la'ana Allah gbinu ọlọ́nkọ́ bá àfa yìí ní ọ ìkpọ́rọ̀ Abu ó fúyẹ́ díẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ lọ lónìí ó ní nítorí kóun wo àwọn tí ń bẹ láyé lónìí àti gba sòro àti gba dẹkùn gbogbo ìgbà làwọn ń ṣẹbọ gbogbo ìgbà wọn ń ké pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run kódà bọ́lọ̀ ń bá ṣe oore fẹ́ lómi dọ́kítọ́rù èyí tí ó fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ní ọmọ lọ dúpẹ́ fún pé àwọn ni wọ́n ṣe gbogbo eléyìí ń bẹ nú ẹbọ ṣíṣe ẹ̀tọ́ Ọlọ́run kéèyàn ọgbà kó ṣe kínni kó gbé fún ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ntí ń jẹ́bọ nìyẹn o nípa báyìí àkọ́kọ́ náà nà tí èèyàn lè fi kó sínú ẹbọ tọ́pọ̀lọpọ̀ lè má má òun ni kéèyàn máa ké pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ jẹ́ kí n mú example wa kó fi yé wa dáadáa ṣe rí gbogbo àdúrà tí wọ́n bá fún yín ẹ̀yin ìyá wa ẹ dákun àtàwọn bàbá wa náà àmọ́ pọ̀ lọ́dọ̀ àwọn ìyá wa ẹ má bínú gbogbo àdúrà tẹ́nìkan bá fún yín tó bá ti ní yá nínú tọ́ba ti ní kíni yá ẹ̀wò ńtọ́ tẹ̀lé bí e bá <laughs> akramakumullah bí e bá ti ṣe kó kọ́ ọlọ́run lọ tẹ̀lé ẹ má bá wọn ṣerú àdúrà ni o ìtumọ̀ yá òun ni pé mo ké pè ọ́ gbà mí gbà mí o ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ ké pẹ́ nìkan kọ́ gbà ọ́ lẹ́yìn òun ọlọ́run ẹ dákun example nù. No gbogbo ntawa náà máa wá wí yá kínní kan torí pé nàám <laughs> ẹ dákun torí tọlọ́hún ó léwu púpọ̀ gbogbo ntí a bá ti ní yá bí mo ti wí ni àbí nínú ẹlòmíràn wà níbì kan bọ́bá wa rí nǹkan kan tó jọ lójú àbí tó bá a lẹ́rù èyí tí ó fi ní yá Allah ẹ̀mọ̀ tí jáde lẹ́nu wọn yá kínní kan ni wàláyé ẹ̀ bọ́ ni mo tún fọlọ́ ń búra. toraya alukur'an kẹrìmù la ń ké fúnra wa bẹ́ẹ̀ ọba mà bá a ti wí ọlọ́run ọ̀ yà á fi ẹ̀ amẹ́nitọ́ba ma abẹ́nití ọ̀fẹ́ mọ́ ọlọ́ni yóò jìyà nípa báyìí àkọ́kọ́ nìyẹn nínú àwọn ọ̀nà ẹ̀bọ nínú àwọn ọ̀nà ẹ̀bọ ni ṣírùkù níyà ṣírùkù àníyà ẹ̀bọ téèyàn máa ṣe nípa àníyàn nípa kíni àníyàn. aya alukur'an kẹrìmù tọ́tọ́ kásílẹ̀ yìí ń bẹ nù suratu Hud suratu Hud aya fifteen àti sixteen ọlọ́wọ́n bá ní man kana yuridu alhayata dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها wa baatilun ma kanu ya'malun suratu Hud aya fifteen àti sixteen ọ̀rọ̀ nípa kéèyàn ọ̀sẹ̀ bọ́ látàrí kíni àníyàn ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe pé kíràkìtà rẹ̀ lọ́sàn-án lóru à ń ṣe tọ́lọ́hún à ń ṣe tọ́lọ́hún à ń ṣe gbá à ń ṣàwo man kana yuridul hayata dunya tó ipa nìkan nílé kódà bí ọba lòun ṣe tọ́lọ́hún náà bẹ́ẹ̀ bá wá díẹ̀ ntí ó rí pín bẹ́ẹ̀ ni àníyàn rẹ̀ ò pure fọlọ́n ẹnọ ọlọ́ọ̀lẹ́ni ọba ṣe pé gbogbo ntí ń lé pàǹtí ẹ̀ pàtàkì jùlọ ń pàǹtí yẹn lòun fi ń sin lọ́hùn To e pé ní alihayata dunia wọ zinata ha àti mèremère ọ̀ṣọ́ ayé ní fi ń wá èèyàn ń ṣe wáàsí ni èèyàn ń kọ́ mọ́ ń kéwù ni èèyàn ń kírun ni gbogbo sẹ́tẹ̀ yẹn fún un tá a fi ń sun ọlọ́run pọ́lọ́ ńlá ń ṣe fún ọlọ́run níjọ́ tó bá ti di pa yé lókù téèyàn fi ń lé ẹgbọ́n tọ́lọ́run wí o ọlọ́run nínú wọ́n fẹ́ ilayhim a'malahum fiha gbogbo ntí ń fẹ́ ní ayé náà láti fún yọ gbà sọfẹ́ káwọn èèyàn mọ̀ ọ́n ni wọ́n mọ̀ ara tún mẹ́ẹ̀ ní wọ́n wá nù hadith bẹ́ẹ̀ àmọ́ bàbá dilali kìyàmà ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar ọlọ́lẹ́ni ọba fi gbogbo ọ̀rọ̀ tiẹ̀ sun ayé ayé ayé ayé àníyàn rẹ̀ gbogbo ń tọ́ba ṣe kọ́dà bẹ́ẹ̀ bá rí tẹ́lómi múra púpọ̀ mọ́sálásí ọ̀fẹ́ fi ń sòṣèlú ni. naam àbíkún ó fi joyè ẹ̀sìn kọ́ ma wá rí wọn tú jẹ́ bẹ́ẹ̀yàn bá ṣe yíwọn tó bá fi lọ bọ́ lọ́hùn ọlọ́run ní kò sẹ́sàn kankan tí ó gbà lọ́dọ̀ wọn ọlọ́run ìlànà ìnani nípa báyẹn dákun àwọn ọ̀nà tí yẹn lè fi kó sínú ẹbọ ká máa wo àníyàn wa wò gbogbo sẹ́tà bá ń ṣe tá a bá ní tọ́lọ́run là á fi ń ṣe láàrin àwa àtọ́lọ́run tẹ́nìkan kan ò ní mọ̀ ẹjọ́ dá wa lójú pé tọ́lọ́run ni lóòótọ́ bí bẹ́ẹ̀ kọ́ àti mẹ́tọ́ tọ́lọ́run à ń gbé fún nǹkan míì tó yàtọ̀ fọlọ́run nìyẹn ṣírkù tọ́a nínú àwọn ọ̀nà ẹ̀bọ tààràrà ṣàlàyé kúkúkú àṣeyàn lè ṣẹbọ látàrí pé à ni àfẹsẹ̀ wọn ni àwọn àgbàlagbà ni àwọn àfáàwa ni ọlọ́nlẹ́yìn lè dẹ́lẹ́bọ o ani ti ń jẹ́bọ ni kéèyàn mẹ́tọ̀ ọ̀tọ̀ lọ́hùn kó gbé fún kínní ẹ̀dá ọlọ́hùn ńjọ́ tọ́lọ́hùn bá ní dúró ń bì í tẹ́nìkan bá ní má dúró ń bẹ̀ ń lónìí ìyá yín lèmi fẹ́ kó o dúró bẹ́ẹ̀ yẹn bá wá tijú àbọ̀bẹ̀rù àbósodo ó fi bí ọlọ́run ní ó dúró lẹ̀ ó dúró níbi tẹ́dọ̀ ọlọ́run ní ó dúró ọ̀dẹ̀lẹ̀bọ̀ ìtumọ̀ ẹ̀nu ó mẹ́tọ̀ ọlọ́run ó gbé e fún kínní ó gbé e fẹ́yàn eléyìí àyà tọ́ka sí inú alukur'an kẹrìm kódò níta kínkínní ọlọ́run sọ nù súrọ̀tì tawba súrọ̀ tawba àyà thirty one ọlọ́run ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run bá láwọn kan bẹ tó ṣe pé ittakhadhu ahbarahum al-ahbar jamu habrunu àwọn alfa àwọn afẹ́sìn ni wọ́n ń pè ní kíni al pàtàkì jùlọ náà àwọn yahudi ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn yahudi lọ́lọ́wọ́n bá ń sọ bí i pé lára ti ń bẹ lára àwọn yahudi tọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́ wà lára àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi òun ni pé wọ́n máa ń mú àwọn àfa ẹ̀sìn wọn wa ruhbanahum àbáwọn tí ọ̀tí ẹ̀ fa nǹkan kan tó yẹ pé ní wọ́n kàn múra sẹ́sìn ni kò sí mọ́ ọlọ́run ni wọ́n wàá mú àwọn méjèèjì ayal Qur'ani là ń ké fúnra wa o ká lọ́ọ́ wò suratu Tawbah sura ẹlẹ́ẹ̀kẹsánnu ní al-Qur'an al-Karim aya thirty one ọlọ́ni ittakhadhuhum arbaban min dunillah wọ́n sì sọ wọ́n di arbaban olúwa mi min dunillah lẹ́yìn wọn lọ́hùn àṣẹ yẹn lé èyàn lè tijú èyàn débẹ̀ ọlọ́mọdé àṣà gbáko ìtàn tí mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ bá a fi yé wa ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀à muhammad sallallahu alayhi wa sallam tá n pè ní adiyu ibnu hatimin adiyu ibnu hatimin radiyallahu ta'ala anhu ọwọ́ abá anábọ̀à muhammad sallallahu alayhi wa sallam kadiyu tó tẹ̀lé anabi kiriyo ni adiyu tẹ́lẹ̀ adiyu wa bá anábọ̀à muhammad sallallahu alayhi wa sallam ń jọ kan ọwọ́ abá tá anabi ń ka aya anabi wọn tu ń sọ fún wọn pé ọlọ́run náà wọn yahudi àtàwọn nasọ́ra wọ́n sì sọ àwọn àfa ẹ̀sìn wọn àwọn àgbà wọn àwọn ẹlẹ́sìn wọn wọ́n wá sọ wọ́n dọlọ́run wọ́n sọ wọ́n dolúwa míì lẹ́yìn wọn ọlọ́run ara wa ta Adiyu bin Hatim torí pọ̀ kan lára wọn lòun náà jẹ́ tẹ́lẹ̀ Adiyu wa ń sọ fún anabi pé ah ya Rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run. ma kunna na'buduhum a a fún wọn a ebi mi pẹ̀lú wọn ni tẹ́lẹ̀ mọ̀mọ́ntì wọn máa ṣe àjọ máa ṣe ni kò a yi fún wọn rárá bí ti wọ̀ ma anabi wa ni di yóò jókòó sallallahu alayhi wa sallam ẹ wá wò béèrè tá anabi bí àdìyún jọ náà kẹ́ni kọ̀ọ̀kan wa n'o bira wa káfí mọ̀ntì ń jẹ́ bọ́ kọ́mọ yìí pa àwọn tí ń bọ gi tí ń bọ pẹ̀ tí ń bodò nìkan láàmú pè النبي صلى الله عليه وسلم أليس يحلون لكم ما حرمه الله فتطيعونهم قال بلى أليس يحرمون عليكم ما أحله الله لكم فتطيعونه قال بلى قال تلك عبادتهم صلى الله عليه وسلم أنا بني وعدي ẹ yìí sìn wọn ẹ yìí feri kanlẹ̀ fún wọn àbí ọlọ́wọ́n feri kanlẹ̀ fún wọn kọ́dà àwọn èyí tiri fún wọn kọ́dà àwọn èyí feri sọlẹ̀ fún wọn anabi ni àmọ́ ǹjẹ́ wọn a mọ̀ pààyàn láṣẹ pé kẹ́ẹ̀sì nǹkan kan tẹ́ẹ̀sì mọ̀pọ́lọ́ wọn ọ̀fẹ́ kẹ́ẹ̀sì ah, àdìyó ní kẹrin kẹrin rẹpẹtẹ ọ̀rọ̀ àdìyó là ń sọ bọ̀ ká relate ẹ̀ mọ́ environment táwa náà ń gbé lónìí káwo yẹ ọ̀nà tí wọ́n ń gbà wí ti ọlọ́run ò wí fún wa táwa náà ma wá hó àbí tá a ma tijú anabi ní sọ̀rọ̀ sallallahu alaihi wasallam anabi ní wàá díyù àwọn àfáà yìí àwọn olórí yín bí tọ́ ọlọ́ wà tẹ́lẹ̀ yìí ebi ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ wọ́n ń ṣe léèwọ̀ fún yín àdíyù ní kẹrin wọn a ma ṣe bẹ́ẹ̀ o èyí tọ́lọ̀ ń ṣe ní èèwọ̀. Uh, ǹjẹ́ wọn ṣe lẹ́tọ̀ fún yín bí àbẹ́yìí tó ṣe lẹ́tọ̀ wọn a máa ṣe léwọ̀ fún yín bí àdìyù níbẹ̀ ni anabi ni tilka ibadatuhum kò dìgbà tí yẹn bá tó máa sùjádà fún yẹn kó tó sìn anabi ni ti ń jẹ́ sìn nù ti ń jẹ́ sìn nìyẹn kọ́lọ̀ wọn pa ọ́ pé bíi tí mo fi ọ wà ní bó tilẹ̀ òkè yẹn ọ̀gáǹgà kó gbòǹgò tó kó pé okó mi tọ́lọ̀ ní ọ wà kó gbá ah, ẹ̀dá kun ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ràn mi ń sẹ́ mi <laughs> àmì ẹ̀rẹ́ léyìí ẹni ọ̀dà mi tọ́ dẹ́yìn náà ló ní dóyà yín o ntí wàláyé ntí ń jẹ́ ìsìláàmù nù until téèyàn bá tó lè ṣe bẹ́ẹ̀ ntàn rẹ̀ ni o lódodo ọ̀rọ̀ until téèyàn bá tó lè ṣe bẹ́ẹ̀ ntàn rẹ̀ ni wàláhì làzim òdodo ọ̀rọ̀ nìyẹn ọlọ́run fẹ́ ká bọ̀wọ̀ fún yàn ó fẹ́ ká tijú ó fẹ́ ká pọ́n yàn lé àmọ́ àgbọ́dọ̀ gbẹ́tọ̀ ọ̀tọ̀ lọ́hùn-ún kagbe fẹ́ dà akọ́dà káwa náà ó wò àwa tá a dá yàn bẹ́ẹ̀ yẹn bá jọ́ga lé iṣẹ́ kan nísìnyí wọ́n ti wá lébẹ́lì ẹ̀ pé garage wọn paaki ọkọ̀ sí parking tiẹ̀ ní parking spaces wọ́n ní wọ́n wá kọ́ síbẹ̀ pé DG àyè DG ni <laughs> DG ọba àmọ́ wàá gbé mọ́tò wá lóṣù kan kọ̀bá travel ọdún kan kí mẹ́sẹ̀njà kan wá ní à èsè DG nìkan ní ọmọ paaki sí yìí ebe yẹn ni ebe yẹn lèmi rẹ hmm? yọ jẹ yẹn rẹ ń su ọlọ́run pè láàkà ìwà ni báwo ọba lè gbà bẹ́ẹ̀ torí pé ọjẹ́ díjì tóun náà lè di díjì lọ́la àbí kí ló kí ló sọ̀rọ̀ fọlọ́run amẹ́nìkan ò lè dọ́lọ́run òun ni ọmọ ẹjọ́ lọ́run lọ títí wàláyé ẹnìkan ò lè dọ́lọ́run bó tilẹ̀ wù kọ́ gáǹgà kó gongo tó kò lè dọ́lọ́run kí wàá ló dé ẹ dákun òdodo ọ̀rọ̀ ni tí èpè ká mọ́ sọ̀hún àfìgbà tẹ̀sìn wa bá tó lídìí wa débẹ̀ ni òun la tó di mùmíní o ibi ọlọ́run bá fẹ́ á wà ká wà ń bẹ́ẹ̀ bó tilẹ̀ wù ká bọ̀wọ̀ fún yàn ká tijú yàn ká ṣe nǹkan kan tó bọ́ bá ní a kó mi tọ́lọ̀ ní a dúró sí àà dákun ẹ ẹ ẹ wá sẹ́mi bẹ̀ ni ẹ rẹ ìtọ́lọ̀ lémi ó ṣe yìí èyí tẹ̀mi ó ṣe nu o bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ tó tijú tó gbẹ́tọ̀ ọlọ́run fún èèyàn ọlọ́run lọ sẹ́ bọ́ níjọ́ tó o bá ti ń pọ́ lọ mọ́sá paná adẹ́bọ rẹ kí wọn náà máa sàmì ẹ̀ náà ìran kẹrin kó tó di pé táìmù lọ yẹn yẹn ṣírkù almahabba ṣírkù almahabba àṣeyàn lè sẹ́bọ́ ń bi ìfẹ́ àfẹ́jù àṣeyàn lè sẹ́bọ́ kọ́sàgbákò kọ́sẹ́bọ́ sọlọ́run látàrí pé kíni ìfẹ́ àfẹ́jù. So aya alukur'ani ló wí bẹ́ẹ̀ eléyìí ń bẹ nu suratul bakora aya one sixty five suratul bakora uh, sura kejì nu alukur'ani karim aya one sixty five ọlọ́run ní wa mina nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah aya one sixty five kéèyàn lọ wò nínú suratul baqara ọlọ́ni wà mí nàá nẹ́ẹ̀sì ọlọ́ni yọ wà nú ẹ̀yìn èèyàn man yattakhidhu min andada àwọn tí wọ́n máa mú ẹgbẹ́ fọlọ́hún tí wọ́n máa mú ráìvásì fọlọ́hún wọ́n máa fa àwọn kankan ṣe déédéé ọlọ́hún andadu níjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ àwọn kan dẹgbẹ́ ọlọ́hún àwọn máa wá wò pé a ah, talórí rẹ̀ dàrújọ́ máa fẹ́ nìkan sẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run ó ṣàlàyé ẹ̀ káwo bá a ti ń kó sí i bá a ti kó sínú ẹ̀ ọlọ́run ní ìsọ̀ yẹn dẹ́gbẹ́ ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ dígbẹ́ wa lọ kọ́ mọ́sálásí kan pé tọ́ mọ́sálásí tọ́lọ́ọ̀ni <laughs> mọ́sálásí ti lámọ̀ yín ni kò dìgbà tó bá tó débẹ̀ òun amanjọ tó bá ti di pé yuhibbunahum ka hubbillah ọlọ́ninjọ tẹ ẹ bá ti ń fẹ́ràn kankan tẹ ẹ bá ti ń fẹ́ràn èèyàn kan kahubila tó ṣe déédéé fẹtẹ nisọlọn ẹsẹ kini ẹsẹ bọ yuhibbunahum kahubila ọlọ́nlẹ́ni ọba fẹ́ jẹ́ mùmínì walladhina amanu ashaddu hubban lillah ntí ń jẹ́ imáni nù imáni ni ọkọ yẹn pé bí mo ti lè wọ́ fẹ́ràn yẹn tó mo gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run ju èèyàn lọ ẹ dákun eléyìí náà nínú òdodo ọ̀rọ̀ tó yẹ ká fiyèsí láwùjọ wa ní ọ̀dà ká fẹ́ràn yàn ọ̀dà ká fẹ́ kèé sèyàn nìkan a lè fẹ́ràn nǹkan míì náà tí èsè yàn àmọ́ ń jọ́ta bá ti rí i pé fẹ́ nǹkan yìí àbí fẹ́ nìyí ó forí sọ ìfẹ́ tọlọ́hún èwo láàmú bẹ́ẹ̀ ntọ́lọ́hún wínú bá ti múfẹ́ tọlọ́hún ọmọbi tọlọ́hún torú ẹni bẹ́ẹ̀ sí. Si bẹ́ẹ̀ bá sì wá ní a ah, dákun ọlọ́run ó ṣe sùúrù yorùbá tún nù yorùbá ní ọlọ́run ó ṣe sùúrù hmm, ọlọ́run ó ṣe sùúrù nífa hmm. inna lillahi wa inna ilayhi raji'un bí yorùbá bá fẹ́ sábòsí irú àbòsí yìí làwọn kan ṣe láyà nebà muhammed sallallahu alayhi wa sallam dọ́kítọ́rù ayà yẹn bẹ́ẹ̀ nù alukur'an kẹrìm ká fi rárá ọ létí ká mọ̀ nàbọ́ mi yẹn ṣe ń bora wọn sí ayà tá a máa ń kà pé ní. آه، وقالوا هذا لله وهذا لشركائنا تيدو بدي بتولم فيني فما كان لله فهو يصل إلى شركائهم سورة الأنعام وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون ساء ما يحكمون أشياء فاضل الحي ọlọ́run ní àwọn kan káfí mọ́rú àbòsí tá à ń ṣe fúnra wa níjọ́hun àwọn kèfèrí mo ní ẹlòmíì oore tọ́lọ̀ ń ṣe fún yóò sì máa lọ́ọ́ fi dúpẹ́ fún nǹkan mi bí wọ́n bá dáko tí wọ́n bí ó mú ẹyọ àgbàdo kó fi bọlẹ̀ ẹ́ òpònú sì ní ọ̀sọ́lọ́hún àgbàdo yìí sì wà nù lẹ̀ <laughs> ó sì wá ewé wá jáde ńbẹ ewé kóhun fi bọlẹ̀ o ewé yìí tún wá yọ mọ́ ìwọ̀n ń kó àpò àpò èrè nínú èrè báyà pẹ́rẹ́gì kan tó ń dà sílẹ̀ lẹ̀ ọlọ́run níbi wọn bá wá rí gbogbo eléyìí tán irú táwọn kèfèrí jọ̀hún máa ṣe wọ́n wàá da méjì lẹ́yìn tí wọ́n bá jẹ tí wọ́n fẹ́ jẹ tán wọ́n ní hadha lillahi tọ́lọ́n ni wa hadha li shurakaina a àwọn òòsà náà ní wọ́n nípa tí wọ́n kó nù kíní yìí o irú èyí tí wọn náà máa pé ẹ lọ yọ fún ẹ ẹ ẹ ẹran jíta àwọn àgbàlagbà o èyí mú ẹ̀tọ́ Ọlọ́run ẹ̀tọ́ àgbàlagbà ọ̀tọ̀ ẹ̀tọ́ ọ̀tọ̀ Ọlọ́run ọ̀tọ̀ nípa báyìí wọ́n wàá mú wọ́n wàá pín ẹ wàá máa wo bí àbòsí tí mo lọ́mọ èèyàn máa ṣe tí wọ́n bá wá kó àwọn kìíní ìkalẹ̀ ṣe mọ̀ kí bátẹ́gùn bá gbé nǹkan hóró ó lè yí lura wọn àbí gbígbà tí yẹn tó ọsàn kalẹ̀ síbì kan ọ́nitọ́lọ́ọ̀ni lẹ́nu tiẹ̀ tó sàní bọ́wọ́ wá di pé atẹ́gùn wá gbé ọsàn tọ́lọ́hún tó yí lọ bi tí òòsà wọn wà sáré síbẹ̀ wọn lọ mú <laughs> wọn wà lọ ah, opposite ni èyí tí wọn pè ní ti òòsà bá fẹ́ yí sí ti bí tọ́lọ́hún wọn bá sáré lọ mú gba <laughs> ńjọ́ tó bá wá di pé opposite wá ṣẹlẹ̀ tátẹ́gùn gbé èyí tí wọ́n pè ń tọ́ lọ́hùn wa ma kana eh, lillahi fa huwa yasilu ila shurakaihim ńgbà ọba wá di pátẹ́gùn gbé èyí táwọn pè ń tọ́ lọ́hùn tó fẹ́ lu ẹgbẹ́ kí ni ọmọ èèyàn wá wí ńjọ́ òun lọ́mọ èèyàn wá rántí pé àgàníyù lọ́lọ́hùn ọlọ́gàníyù ni ọba tó rọrọ̀ ńjọ́ òun lọ́mọ èèyàn wá rántí pé irú Yorùbá ńjọ́ Yorùbá bá fẹ́ ṣàbòsí. Si ní ọwọ́ arẹ ti kó ń sùúrù lọ́lọ́run ọlọ́run yẹ ọlọ́run òróró ẹ̀tàn jẹ tàǹtàrà wà láyé ọlọ́run lòun òróró ọlọ́run lòun ní kíni shadidul intiqam shadidul azab shadidul iqab dhuntiqam ọlọ́run níbo ń bá gbàyàn mú òun òróró àmọ́ o síbẹ̀síbẹ̀ náà bóun bá fẹ́ kéèyàn kò sẹ́ni ó lè kéèyàn tóun ọlọ́run nù àmọ́ ká máa gbọ́lọ́hùn òróró ọlọ́run ó ṣe sùúrù nífa yóò bá ní ma tanra wọn bẹ́ẹ̀ o ẹ̀sìn má já wọ́ ọgbẹ́ tán àfi bá ṣe ń tọ́lọ́run fi wà wàláyé ọlọ́run rorò. jazakumullahu khayran aya la fa aya tọ́lọ́run fi ròyìn lọ́nà méjèèjì afa ń ké fún wa ni ọlọ́run ní ẹ wí fún èmi ni mo inú ka forí jiyàn bá a bá forí jiyàn tá ká tó kẹ èmi lọ ọlọ́run lòun lòun jẹ bẹ́ẹ̀ àmọ́ bá fojú di òun ọlọ́run hmm, ọlọ́run ni yọ gbà pé <laughs> ìyá ń bẹ yọ gbà pé òun rorò àyà kan náà lọ́lọ́run ti wí méjèèjì ọlọ́run san ilẹ̀ dáadáa nípa báyìí n ta sọ débẹ̀ yẹn ni pé ká mọ̀ bora wa sí ìfẹ́ ọlọ́run gbọ́dọ̀ borí ìfẹ́ ohun gbogbo lọ́kàn wa kí gbogbo wa náà máa ṣèdánwò fúnra wa ní táwọn ẹni ọlọ́run tí wọ́n fi yàtọ̀ fún wa nìyẹn àwọn máa tẹ̀sí ara wọn pé ah ǹjẹ́ kíní yìí ǹjẹ́ fẹ́ ọlọ́run ló borí mi tí ń ṣe yìí àbí fẹ́ nǹkan míì ti borí rẹ̀ wọ́n máa wọn ra wọn wò ọlọ́run ò sì pé oúnjẹ tó jẹ pé mo fẹ́ràn ọlọ́run má jẹun máa gbé fọlọ́ ọlọ́run ẹ jẹun ọlọ́run ẹ fẹ́yàwó ọlọ́run ò bímọ sábà pé ọlọ́run ní àwọn ntọ́ba dájú ẹ̀yìn ẹ má jẹ́ ọlọ́run ní ẹgbẹ́ fún un nta fi mọ̀ pọ̀ fẹ́ràn ọlọ́run ni mo sọ yẹn njọ́ tí fi ọlọ́run bá forí sọ ìfẹ́ ọmọ èèyàn èwo ló tẹ̀lé njọ́ yẹn la mọ̀ bọ́yá inú àwọn tí ń fẹ́ràn ọlọ́run ju ẹ̀dá lọ ni ọ́ àbí mi. lára àwọn ọ̀nà lára insha allah ta'ala àwọn elétò yọ lọ́wọ́ san wọ́n lẹ́sàn dáadáa wọ́n ti já mọ̀ pé oṣooṣù ní lẹ́kṣọ̀ yọ máa wáyé àwọn àlùfáà pọ̀ nílẹ̀ pẹ̀lú ògo ọlọ́run lóṣù tí ń bọ̀ ẹlòmíì náà tún wá bá wa sọ wọn ni lọ́rọ̀ tàwíìdù yìí náà ká sọ kó yéra wa kí yorùbá náà kó ń bi tá a wà yorùbá lẹ púpọ̀ nípa ọ̀rọ̀ tàwíìd kọ́lọ̀ nǹkan sànù wa. nínú àwọn ọ̀nà tí a mẹ́nu bà láwọn ọ̀nà tí ìgbéra àwọn kan máa wá pé àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́n paná adẹ́bọ rẹ tóun náà sì ń ṣẹbọ òun ni ìbádàtú al-qubur ìbádàtú al-qubur kéèyàn máa sin sàárè àbí máa ké pe òkú nínú tọ́lọ̀ lóun ọ̀fẹ́ ni ẹ dákun ẹni tá a jọ ń jẹ tá a jọ ń mu kọ́dà ẹni tẹ́lòmíì fẹ́ lè gbá létí ń gbọ́ wà láyé bọ́bá ìsìn wa kú tẹ́ yóò bọ́ wàá sọ di nǹkan mi gbogbo ẹni tí ń bá ń pé practically ká máa sọ kó fi yé wa ń gbé pé Yorùbá là ń sọ gbogbo ẹni tí nǹkan bá dé tí ń pé àwọn àgbàlagbà náà òkú sùn lọ́rùn àbí òkú abiyamẹ sùn gbogbo ẹni tí ń bá ń wúru eléyìí inú ẹbọ ni. E torí ń bọ́ sínú tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ ọlọ́ni ẹ má wá nǹkan kan lọ́ọ̀dọ̀ ẹnìkan ẹ má ké pé ẹ má ké ẹ gbà mí ẹ gbà mí bá a ti wílẹ̀ kan nìyá ọlọ́ni lóhùn ọ̀gbà lára ọ̀nà téèyàn lè máa fi ṣẹbọ nìyẹn ká máa lọ bí sàárè èyí tó tiẹ̀ burú jù ni pé ká máa pe ẹni tí ń bẹ nù sàárè òkú èyí tí ó tún burú tẹ̀lé òun ni kọ́dà kéèyàn fẹ́ sin lọ́n kọ́ wá láfi báwọn bá dé kábàárì ẹnìkan làdúró tó gbà ọlọ́run lóun ọ̀fẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tá anabi fura kpọlọjọ ńsúmọ́ anabi kéésà wọn sọ abẹ́ ọwọ́nu wọn anabi ń bẹ lórí àárẹ̀ ọlọ́jọ́ anabi ní la taj'alu qabri 'ida wala taj'alu buyutakum qubura anabi lọ́dọ̀wọ́ yín o ẹnìkan má sọ sàárè ń dọdún o nǹkan wa dé ta ìdí ẹ̀sùn anabi anabi ló wí o sallallahu alayhi wa sallam ẹ̀dàkùngbà tá anabi bá ní ká má má pòrí sàárè tòun gan kí wàá ní sàárè ẹ̀ ń tí o tó anabi ọlọ́run inú tí o dáa tó sì yẹ ká pati nínú ẹ̀sìn òun ni ká sàdúà ká pàgbà dé kábàárì kan ọba mu lára yìí tó tún jọ eléyìí inna Allaha la yastahyi minal haqq adúpẹ́ fọlọ́hún fọlọ́hún ò ní kọ́ pọ̀ láwùjọ ẹnu bíi tí mi mà máa ń lẹ Yorùbá àmọ́ ń ti ń dé díẹ̀ díẹ̀ ó ní kí ẹnìkan ó sípò padà ní tìtorí pé òun lọ́kọ́ mọ́sálásí ni àbóun ló nílẹ̀ mọ́sálásí ni àbóun ní ìmáàmù mọ́sálásí ni káwá pé ẹ wálẹ̀ fún nu masalasi náà ni ẹ sin sí èèwọ̀ ní nínú sariya islam anabi ni min shiraril khalq anabi nínú àwọn tó burú jù lẹ́dàá ni màá dánrú ẹ wò tí òkú òkú tá a wàá sọ sàárè di masalasi ìtumọ̀ ẹ̀ ni pé ká máa sin òkú kódà masalasi tó bá ní fẹ́ǹsì káwa lọ wájú bí àwọn èèyàn ń kọjú sí káwa sìn pé ẹ ebó giri masalasi ti di kódà nínú ẹ̀sìn tá anabu Muhammad sallallahu alaihi wasallam gbé wa ẹ dákun òun làwọn onímọ̀ ni wọ́n fi ní fatiwa àwọn alfa alimami ibn al-Qayyim wa ghayruhu wọ́n ní masalasi tá a bá wọ̀ tá a bá bá sàárè ń bẹ́ẹ̀ ẹ dákun ẹ wo táwọn onímọ̀ sọ nǹkan méjì náà ni ó ṣẹlẹ̀ o wọ́n ní ká wádìí ayyuhuma asbaq ayyuhuma asbaq èwo ló ṣáájú nù sàárẹ àti masalasi ẹlòmíràn máa wò pé so burú tó báwọn ni ó tó bẹ́ẹ̀ o inú inú kìlọ̀ tá nẹ́bí kìkalẹ̀ sallallahu alaihi wasallam àwọn àlùfáà ní bọ́bá ṣe pé sàárè ti wà ńlẹ̀ tó ṣe páwọn èèyàn lọ́wọ́ akọ́ mọ́sálásí lé e, yóò dààmú masjid kí wọ́n wó mọ́sálásí náà ó lè débẹ̀ nínú sharia islam sàárè tá a wá ṣe foundation mọ́sálásí epo sàárè ti wà ń bẹ̀ àwa kọ́ mọ́sálásí sí sàárè wọ́n ní ká wó mọ́sálásí náà ni wọ́n lọ kọ́ síbòmíì anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni jucilatiliya al-ardu masjidan wal-ardu kulluha masjidun illa al-maqbarata wal-hammam anabi ni gbogbo bi tí wọn bá bá yín ni ẹ ti kírun àfọ̀nà méjì lòun ọ̀yọ̀ǹda fún yín kẹ́ kírun bẹ́ẹ̀ kí lọ́nà àkọ́kọ́ alimakibara sáré anabi ló bẹ sallallahu alayhi wa sallam ẹ dákun gbogbo bí tá a dánwò yìí bá wà ẹjẹ àlọ wà nǹkan ṣe sí o ẹ kéjì wọn ní tọ́ba yìí pé ní masalasi ti wà nílẹ̀ mo rò pé ìtọ́ nù táwọn kan wá ní ẹnìkan ló fowó lẹ̀ ní àbíbá kan lọ jẹ́ ni tí wọ́n sin sí ìdájọ́ àwọn àlùfáà pẹ̀lú ẹ̀rí alukur'an àti sunna òun ni pé ní kí wọ́n wú òkú náà kí wọ́n lọ sin síbi tí gbogbo mùsùlùmí ń sùn ó lè débẹ̀ bí ọba lè débẹ̀ àwọn àfọwò ní pé wọ́n wú òkú òkú mùsùlùmí lápọnlé púpọ̀ àmẹ́yìí tó wọ́n wà á lọ tán tí ọmọ jẹ́jọ́ tiẹ̀ tí ó tún máa bàrún gbogbo àwa tá a kù láyé jẹ́ àwọn ni wọ́n wú sáré náà o kí wọ́n lọ sin síbi àyè tí wọ́n sìnkú mùsùlùmí sí eléyìí náà ń bẹ nínú tá a kí a ká kíyèsí. Si nínú ohun tí ó tún ó tún wọnú tọ́lọ̀ ń pè lẹ́bọ táwa lè má máa mà ìgbà àwọn ọlọ́npaná adẹ́bọrẹ́ azabuhu li ghayri Allah azabuhu li ghayri Allah kéèyàn ó mú ọ̀bẹ àbí nǹkan kí nǹkan tí wọ́n bá fi pa nǹkan àwọn tí yẹn bá fọ̀ bẹ́ẹ̀ pa tiwọn ká dá nǹkan kan dùbúlẹ̀ ká dúnbúẹ̀ ọlọ́run lòun nìkan lẹ gbọ́dọ̀ ṣe fún wọn ò gbọ́dọ̀ sọ fún yàn pé àwọn àlìjànú gbẹ̀jẹ̀ o kéèyàn wá pé ẹ lọ pẹran fálìjànú bá dán wọ́ ṣẹ bọ́ tá nàbí wí sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa hadithu sahih alimami nasa'i lọ́gbà wa anabi ni la'ana allahu la'ana walidahu aw walidayi. ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض anabi láwọn ìran mẹ́rin kan ìbínú ọlọ́run kọ́ máa bá wọn làánà ọlọ́run bẹ́ẹ̀ yọ̀ tiẹ̀ kéwú yọ máa làánà lọ anabi ní kí làánà ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa bá wọn ìran mẹ́rin kí ni ìran àkọ́kọ́ man laana walideyi katuma adiisi ni ọkana la fẹ́ lombe ama katuma gbogbo yẹ torí gbogbo yẹ gbogbo àrùn yìí ni bẹ láwùjọ wa anabi ni laana allahu man laana walideyi gbogbo ọmọ tí n bá ya àbí bàbá rẹ̀ ṣépè anabi ni bínú Ọlọ́run kó máa bá laana Ọlọ́run kó máa àwọn sọhábé ayé ò ti dàrú tó bó ti dàrú lónìí àwọn ò comprehend ẹ̀kọ́ wọ làákà ìwọ̀n pé èyàn ó ṣe wá fojú lẹ̀jẹ̀ ọmọ ṣe pèlè nígbà tó rí rẹ̀ ọ̀dàrú àmọ́ àwa ti rí láyé lónìí tí ń ṣẹlẹ̀ nísìnyí ẹ wá wo táwọn anábì wí fún wọn jọ náà sọlọ sọlọ anábì ní gbogbo ẹni tí ń bá ń búyà ẹnìkan àbí ń bú bàbá ẹnìkan títọ̀ ọ̀hún náà wà ní àá ìyóò jù yá lọ ọ̀dà báyìí kó rí bẹ́ẹ̀ fún yàtì ẹ̀ náà ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó bu ó fún rẹ̀ búya rẹ̀ ni wọ́n kọ fún un ó gbọ́ ẹni tẹ́nu rẹ̀ mú bérebére kásá máa bú yàn anabi ni ẹni bá ń bú yẹ nìkan àbí ń bú bàbẹ́ nìkan tẹ́ni náà fi wá tanu para tó bú tiẹ̀ náà bó bú bàbá rẹ̀ wọn ò ní pẹ́ ni òun ló bu mọ́ òun ló bú ya bàbá rẹ̀ ni wa man la'ana walidayhi la'anahu Allah anabilẹ ni ọba sì buya àti bàbá rẹ̀ bínú ọlọ́nkọ́ máa bá ẹ̀ẹ́kejì bí tá a wà ń lọ́nu wàlá anallahu man dhabaha li ghayrillah anabi ni bínú ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni tó bá dúnbù kankan fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kọ́dà bí yẹn bá pa díẹ̀ kọ́dà ń bẹ́ẹ̀ nu asaru kan bí yẹn bá pa eṣinṣin lásán ipe ló kọ̀ nǹkan báyìí yàtọ̀ wo eṣinṣin yìí òun pọ̀ ọ́ la'anallahu man dhabaha li ghayrillah ẹ̀kẹta wa la'anallahu man awa muhditha anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá gba oníbàjẹ́ láyé ẹnìkan ń ṣe bàjẹ́ ń dáràn ìwọ́ wa daṣọ bò ó pé ẹni wọ́n bá bí dáa kọ́ wa mú abẹ́ni wọ́n bá bí dáa kọ́ sọ̀rọ̀ sí i abẹ́ni wọ́n bá bí dáa kó la'anahu Allah ìbínú ọlọ́run kọ́ máa bá ẹni ọba ṣe bẹ́ẹ̀ man awa muhditha ẹni ọba daṣọ bo ní bàjẹ́ wàlá anallahu man gayyara manarol ard hmm. eléyìí tá a fẹ́ sọ yọlọ masa sànù wa mo ní gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ láwùjọ wa yìí anabi ní bínú ọlọ́run máa bẹ́ẹ̀ ni ti ń yí àlà padà ẹni tí ń ṣe kíni àlà ilẹ̀ padà gbogbo wọn tí ó torí pé ní ẹjọ́ ra lẹ̀ kèrówó wọn wàá gbá búlọ́ọ̀kù lẹ́nu wọn kọ́ gbá lẹ́nu sí síbìkan díẹ̀ ṣé kò tí ì dé ọyẹ tún ẹmú ẹmú ìjì kan sí ìbínú ọlọ́run lọ́n wá anabi ni laana allahu man gayyara manara al gbogbo ẹni ọba yí àlà lẹ̀ padà tọ́sàbòsí anabi ni bínú ọlọ́run kọ́ máa bá ní kúkúrú bí tá a ti yà lọ bíi òun lọ́rọ̀ anabi sallallahu alaihi pé gbogbo ntí jẹ́ pé yàn ń dúnbù nǹkan ó kéré ni ó tóbi ni àì ìjọsìn ní nínú Islam òun là á fi máa paléyà ní òfin hàn wá pé ká dúnbù nǹkan ẹ̀sìn ní nínú ẹ̀sìn Islam ntọ́ bá sì ti jẹ́sìn a gbọ́dọ̀ fi fún nǹkan kan àfọlọ́hún dákun bí wọ́n bá ní o dúnbù nǹkan kan fún nǹkan kan ipò wò ní dúnbù nǹkan kan àfi fọlọ́hún o ẹni ọba ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bọ̀ kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ nínú ohun tí ó tún wà nù ẹbọ sise. al-isti'adhatu wal-isti'anatu bi ghayri Allah kéèyàn máa wá ṣọ́ra àbí máa wá ràn lọ́wọ́ nǹkan kan lẹ́yìn Ọlọ́run àlàyé tí ń bẹ ń ni pé ìtumọ̀ yi ni pé ń tá nìkan ni máa ṣe é yàtọ̀ fún pé a ẹ bá mú nǹkan yìí nǹkan kan bọ́lẹ̀ àbí ń ẹ bá ń wáṣẹ́ lápèjúwe ẹ ń jẹ́ ń wáṣẹ́ èyí ẹ bọ́ o. àmọ́ ń tá a mọ̀ pé ọlọ́run ọba ní máa ṣe léyìí lápèjúwe ẹni wọ́n bá sọ fún ẹ̀dákun ẹ̀yìn ìyá wa ọlọ́run ọ̀sàmọ̀nà yín kéèyàn ó bímọ kó sì má bí ó bí púpọ̀ kọ̀pọ̀ ọbẹ̀ ọkùnrin ọbẹ̀ obìnrin ọlọ́run lòun lòun ń ṣe gbogbo ẹ̀ o ọlọ́run sọ bẹ́ẹ̀ nú alukur'an kẹrim ọlọ́run ní yahabu liman yasha'u inatha ẹni ọba wù ú òun abùn lóbìn wàyà abuliman yasau azukur ẹni ọba wù òun abùn lọkùnrin kódò obìnrin lọlọ́nkọ́ dákọ̀ ń bẹ̀ ni ẹlòmíjọ́ ma gbẹnu gbẹ́ngbẹ́kúgbẹ pé ìsìláàmù yín obìnrin jẹ́ talọ ẹ̀sìn wo lọ́pọ̀ ìsìláàmù léláyé tójú àtọ́kùn obìnrin léláyé tójú ìsìláàmù lọ kò sí nkọ́dà ńgbàtọ́ lọ́wọ́ ẹwí yìí náà fún wọn ńgbàtọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ obìnrin lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ọlọ́run afọkùnrin sí ọ̀dà akọkùnrin lẹ́lẹ́kejì àmẹ́yìn wọn wá pé ntọ́lọ ní kọkùnrin ọmọ ṣe kóbìnrin ọwọ́ awọ ṣòkòtò pòun lòun ó ṣe ibi ọ̀rọ̀ wà nù gbogbo nǹkan lọ́la lànà ṣẹ̀ríà Islam kásì má dà pọ̀ aw yuzawijuhum dhukuranan wa inaza ọlọ́run ọba ní ẹni ọba sì wù ú òun afun lọ́kùnrin òun afun lóbìnrin wa yaj'alu man yasha'u aqima ọlọ́run ọba wù wọn òun ọlọ́run òun asẹ́ ní kínni òun àṣẹ lagan wàláyé èyíkéyìí tó bá ṣẹlẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sórí ibu ń bẹ o kò sí bínú ọlọ́run ń bẹ o ọlọ́run dára ni kọ́dọ̀ ọlọ́run sì fẹ́ àṣù ọwa pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa òun ló jẹ́ kó pé ní kọ́mọ́bà wa di kàyéfì pé tiẹ̀ ti jẹ́ ọlọ́run wa mú example mẹ́rẹ̀ẹ̀rin yìí wá látara àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run tó bóbin tí ò bọ́kùnrin tí kú láyé ń bẹ ẹ lára wọn ni ẹ anabi lutu aleyhi salatu wa salam lutu ọbọkùnrin rí láyé obìnrin gbogbo ọmọ tó bí anabi Ọlọ́run ni àwọn anabi Ọlọ́run tí ò bóbìnrin ó wù òun náà kò bí anabi yakub ẹ anabi ibrahim anabi ibrahim aleyhi salam kò bóbìnrin ọkùnrin lọ́lọ́run bò wọn oríṣiríṣi ń nù wọn bí anabuwa muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ní obi ọkùnrin obi obìnrin wa yaj'alu man yasha'u anabi ọlọ́run àgàn òun là anabi isa aleyhi sada òun là anabi yahya aleyhi salatu wa salam anabi ọlọ́run ni wọn ẹ̀dàkùn bíi tá à ń sọ̀rọ̀ lọ ni wa pè pé omi kan àbókè kan ni ọ wá gùn wàláyé wọn ń wí fún wa tá a sì ń gbọ́ ẹ má jẹ́ asáré kọjá ọlọ́run o ẹ a ọlọ́run ìkẹ́ lọ́mọ abẹ́lómi a ọkùnrin ní ń wá kéèrì obìnrin ní ń wá kéèrì ọlọ́run lòun lòun ń ṣe o nípa báyìí kéèyàn wá ntí ọlọ́run ló lè ṣe kọ́ wá lọ́ọ̀dọ̀ ẹ̀dá èèyàn nínú rẹ̀ bọ́ ni o àtẹ̀bọ ńlá àtẹ̀bọ kékeré olúwa kó máa gbogbo wa ń bẹ̀ ọlọ́run kó wá bá wa pa iná àdẹ̀bọ rẹ̀ ẹ̀dá kan ẹ̀ sàmì àbá àfẹ́ kí iná àdẹ̀bọ parẹ́ yìí ọlọ́run masa bá wa pa iná adẹ́bọrẹ́ ọlọ́run masa bá wa pa iná adẹ́bọrẹ́ ó tún wá kọ àdúrà kan o ọlọ́run masa bá wa gbé sunna nẹ́bí ga ọlọ́run masa bá wa rẹ bídíà ṣe tání lẹ̀ ẹ̀ sami abẹ́nìkan bẹ́ẹ̀ tó fẹ́ kí bídíà ṣe tání ọmọ ẹ̀ gani kọjá ẹ̀ lé wí láwùjọ yìí. <laughs> alihamudulilayi gẹ́gẹ́ mo ti wí níbẹ̀rẹ̀ ẹ dákun ohun tó múnú yẹn dùn púpọ̀ ni gbogbo ẹ̀ ń tọ́lọ̀ ń fi ṣe oríire òní ọlọ́run níjà sórí ibú n tó dùn mọ́ ẹ wò kí ẹ wò sàlẹ̀ kápọ̀rọ̀ súnà ọ̀rọ̀ àkídà ni wọ́n pè yẹn sí nílẹ̀ Yorùbá nílùú wa lọrin alihamudulilayi làwọn èèyàn orí bi jókòó ọlọ́run níjà má padà sí aburú ọlọ́run tó fi ọ̀nà yìí mà wá yóò jọ ọ̀rọ̀ wa lọ́rùn ẹ gbogbo èyí tó kù déédéé díẹ̀ lọ́wọ́ nkálukú wa àtàlásò kọ́ àtàlásò rọ ọlọ́run ọgbà gbogbo ẹ̀ kó lọ́wọ́ wa àtàlásò mọ́ra gbogbo ẹ̀ náà lọ́lọ́run ọgbà sáma jìnnà sírù jókòó yìí ẹ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ ní òkú tọ́lọ́ wọn wà á fi àwọn bàbá ní àtàlá dèémọ́fìlà. <laughs> àtàlásò mọ́tẹ́sùbá ẹ̀sìn òṣè kan mẹ́tẹ́ wàláì bó ti rí nu anabi òsè kan nu gbogbo ń dáwì sallallahu alayhi wa sallam ee ntọ́wá tó àwọn tànà tí wọn ò fi nídìí gbogbo ń ta kàkálẹ̀ yìí ọlọ́run òjò tó àwa náà ọlọ́run ní lé wa dépò tá a sáré àsápajúdé ọlọ́run ọba gbogbo dókítà rẹ̀ lẹ sọ̀rọ̀ kan lórí rédíò ń jò níyì. ara ara àbòsí yorùbá èmi ń gbọ́ nílé ẹni àti ẹ̀sẹ̀ bí àwa tẹ́ mọ̀ pé àwọn ṣòkòtò fífò fífò nìkan ní pé ẹ mẹ́sàsó kọ́ ẹ mẹ́sàsó rọ̀ àbí bá a ti gbọ́ táwọn rédíò kwara náà ń ọkọjá ẹsẹ̀gbẹ́ ẹsẹ̀gbẹ́ Akbar òdodo ni. àǹtọ́kàhùnmọ́lọ́hù lẹ́dí àǹtọ́kọ̀kú lẹ́sẹ̀ yìí ọlọ́run ló fi sí wọn lẹ́nu kọ́ àwọn tí <laughs> àwọn tí wọn wọlé ẹ àwọn tí nírun wọn yìí nìkan wàhálà wọn bá rédíò kwara yọ gbọ́ àwọn tí ni ń wí ni àwọn náà antaqahumullah alladhi antaqa kulla shay ọlọ́nkọ́ má sá ṣe àlékún dáadáa wa o àdúpẹ́ fún yín púpọ̀ pé àwọn jama yìí pè yín ẹ̀sìn dáhùn ọlọ́run lẹ dá lóhùn ọlọ́run ọ̀dà gbogbo yín náà lóhùn ọlọ́run ò ní jẹ́ ká máa padà sí aburú ní ìbẹ̀rẹ̀ àti máa wá wáàsí irú wáàsí yìí pẹ̀lú ògo ọlọ́run àpẹẹrẹ rẹ̀ ń dáadáa ọlọ́run ò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan yẹn ọmọ àpẹẹrẹ rẹ̀ lórí láàrin lára àwọn ọmọ lára àwọn ọkọ ìyàwó àìgbọ́n àbúrò ọlọ́run jẹ́ kó wọ́n mọ̀ ọlọ́run ní jẹ́ ká mọ̀ padà sí aburú wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. allahu akbar allahu akbar adúpẹ́ fún ọlọ́run ba ó àwọn baba ń kí àwọn dókítà ọlọ́run kò bá adúpẹ́ fún wa kọ́lọ́n kó jẹ́ kí ó ṣe wá ní àǹfààní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nù ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí olúwa kó bá adúpẹ́ fún yín. Ọlọ́run kó gbà lẹ́sìn àwa tí a jòkó gbọ́ náà àtàwa tá a dúró gbọ́ náà Ọlọ́run dákun kó san àánà lẹ́sàn rẹ̀ kó jẹ́ ó wúlò fún wa ohun tí ẹgbẹ́ yìí Foundation for Islamic Awareness ntí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni pé kọ́lọ́n jẹ́ ó wúlò fún wa kọ́lọ́n kó wá fi san gbogbo alẹ́sàn dáadáa ẹ dákun ní abẹ́ eléyìí a gbọ́dọ̀ kí àwọn èèyàn wa kan káàbọ̀ sórí ìjòkólẹ̀ yìí ó sì dùn mọ́ mi pé àwa ará náà ajáde tanyanyan láti wá torí bàbá jáde báyìí ojú ọmọ tiwa pẹ̀lú báwọn èèyàn ṣe tún ń wá látẹ̀kọ́ ọ̀nàkùnbọ̀ àdúpẹ́ fún yín a àwọn dókítà wa dr siraj àwọn dr siraj belal al-asra kalbas tí wọ́n wá láti ìlú ìwó jazakumullah khair bẹ́ẹ̀ la tún kí àwọn lọ́ọ̀yà wa àwọn lọ́ọ̀yà abdulmikawu àti àwọn sheikh wa sheikh abdulrazak alamin a fi àsìkò yìí kí àwọn àlejò wa náà láti kó àwọn engineer nasir abdulrasaq àti engineer iskir àti àwọn alhaji white àti alhaji muhammad bẹ́ẹ̀ náà la tún kí àwọn alhaj abdulgani abdulmajid alaro ẹ̀ẹ́ akí àwọn náà àti àwọn dr yaya suraka kọ́lọ́kùnbá adúpẹ́ fún wọn. nísìnyí níta gbọ́ yìí bóyá ọ̀kan méjì a lè gbàgbé ń bẹ́ẹ̀ àwọn ìmáàmù wa àṣẹ abdulhamid àwọn ni wọn bá wa sọ díẹ̀ lára ń tá a gbọ́ láti èkó bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين لا نوصي الثناء عليه هو كما أثنى على نفسي والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعيه إلى يوم الدين أما بعد adúpẹ́ fún ọlọ́run ọba tó ní kí a gbèrò pé a fẹ́ jókòó yìí tọ́lọ́n sì ní kí ó ti ó ṣe é jó a kí àwọn sheikh wa fún àwọn ọ̀rọ̀ oníyebíye tí wọ́n bá wa sọ tó ṣe pé irú rẹ̀ ó wọn púpọ̀ ní àsìkò yìí kọ́lọ́wọ́ ọba dákunjọ́ jàre ọba tó ti ń fún wọn sọ bọ̀ kójọ jàre kó túbọ̀ máa fún wọn sọ àwa tá à ń gbọ́ náà kọ́lọ́wọ́ ajé ó máa ṣe wá láǹfààní torí mo rí nínú gbólóhùn Imam Ghazali tó sọ pé an-nasihatu sahalatun. والمشكل قبولها لأنها في مذاك متبع لهوى مرة ó ní ká ṣe wàásù fún yàn ó rọrùn gan ó easy àmọ́ àti gbà á kéèyàn ó gbà á kéèyàn ó lò olóṣòro gan o torí pé tó bá dórí ahọ́n àwọn tí wọ́n máa tẹ̀lé fẹ́ẹ́ nu wọn bí àgbo lórí ó korò lórí ahọ́n wọn àwọn abẹ́lọ́n kọ́lọ́n dákunjọ ọjà rẹ kó fún àwọn alágbára lórí ìfẹ́ ẹnu wa ká lè tẹ̀lé ìfẹ́ ẹnu tọ́lọ́hún nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ṣéèkù wa bá wa sọ tí màá kàn rọra ṣe tẹlifíṣẹ̀ láti lè rán wa létí àwọn díẹ̀ tọ́lọ́hún bá ní kí ipá mi ó ká wọn náà ni pé wọ́n bẹ̀rẹ̀ láti ibi ìtumọ̀ orúkọ tí a fi ń pe ọlọ́run pé ká pe ọlọ́run ọba ní rọ́bù àti ká pe ọlọ́run ọba ní Allah ẹ̀yẹn pé ìlàhù wọ́n ní rọ́bù ìtumọ̀ rẹ̀ mẹ́ta ni wọ́n sọ fún wa. naam wọn ló lu tùbọ̀ mẹ́ta ni wọn ló lu jẹ́ pé sọ́yìnbù ṣe ètò ní nǹkan àbí kó máa jẹ́ àṣeyìdòlì mọ̀tàn ẹni tí ó jẹ́ aṣíwájú fún ni tá a lè kọ àṣẹ tá à ń tẹ̀lé àbí kó jẹ́ alimusulè lè ṣe ẹni tí ń tún nǹkan kan ṣe ìyẹn pé tá ti pè ẹnìkan ní rọ́bù ìtumọ̀ mẹ́ta yìí ni ó wà ní ẹ̀yìn ẹ̀ àwa lè pè ọlọ́run kó máa túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí bákan náà gbólóhùn rọ́bù ọ̀nì tá a bá ti fún alifu aláàmù sí tó bá ń jẹ́ àrọ́bù kò gbọ́dọ̀ jẹ́ ẹlòmíì ní ń jẹ́ àyàfi ọlọ́wọ́ba tí ó ṣẹ̀dá wa wọ́n pìtàn láwọn oríṣiríṣi àwọn ìtàn fún wa nínú ẹni ìtàn kọ̀lọ̀kọ̀lọ̀ tó tọ̀ sí orí òrìṣà. Si tí ẹni tó ń sin òòṣà wa tàtà rẹ̀ wá ṣe làákàyè wípé a ah, ṣé ọlọ́run tèmi ń sìn ni kíní ń tọ̀ lé tí ò lè kọ̀ fún kíní náà pé kó mọ́ tọ̀ lé lérí mọ́ tó sì tàtà tó gba tọ́lọ́run ń náà ó rí tí jẹ́ ká lè kọ́ tí ò da sílẹ̀ tá a lè máa fi tẹ̀lé ọlọ́run ọjà kó fi fún wa wípé. a gbọ́dọ̀ máa gba àṣẹ látọ̀dọ̀ ìmọ̀ gba àṣẹ látọ̀dọ̀ nǹkan kan tó yàtọ̀ sí ọlọ́run wọn ní ẹbọ ṣíṣe ni ọlọ́run ọba ọ̀nà tá a tún lè gbà mọ ọlọ́run òun náà ni wípé ẹni tí ó bá ń jẹ́ ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ kó òun tún ṣe ẹ̀ mọ́ lọ gbàṣẹ lọ́wọ́ ẹnìkan kò sì gbọdọ̀ jẹ́ pé ọlọ́run yóò wá jẹ́ ẹni tí wọn ó ṣẹ̀ṣẹ̀ bí sáyé tó bá ti jẹ́ ẹni tó ṣẹ̀ bí sáyé ni ó túmọ̀ wípé ẹni tó bí yẹn gan ó jù lọ. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sì fi yé wa wípé ìpìlẹ̀ gbogbo ohun ń jẹ́ ìjọsìn fọlọ́run òun náà ni tawhidullah ta'ala ká gbà pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni ká má ṣe èméjì ká gbà wípé ọlọ́run ọba kò pé méjì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a gbà bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba la máa ń sọ bẹ́ẹ̀ wípé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà a tún ní àwọn nǹkan míì tí a tún gbọ́lá fún nítorí àsìkò kí n lọ síbi èyí tí àwọn sheikh tí wọ́n fi gbé ẹ̀yìn mọ̀hádàrà wọn náà tí wọ́n sọ fún wa wípé àwọn oríṣiríṣi ọ̀nà tí a ń gbà láti máa ṣẹbọ sọ́lọ́run àkọ́kọ́ nú ẹ̀ òun ni ìmọ̀ pé nǹkan míì tí kì í ṣe ọlọ́run gbogbo wa tí wọn bá ti ń pè nǹkan kan tó ṣe yá kinní kan tí kìí sọ ọlọ́run ọba ni ó pè wọn ní ẹbọ ṣíṣe ni à ń ṣe fún à ń ṣe sí ọlọ́run nínú ẹ̀ náà ni ká nífẹ̀ẹ́ nǹkan kan kífẹ́ ẹ̀ wá pọ̀ kó ju ọlọ́run ọba lọ tọ́ba lómi pé báyìí ni ọlọ́run ọba wí tó bá ti tàǹkó nǹkan tí sẹ́wù rẹ̀ sọ ó gbà pé òun ò ní tẹ̀lé irú eléyìí nǹkan tó burú púpọ̀ ni gbogbo ọ̀rọ̀ náà ni wọ́n ti bá a sọ kọ́lọ̀ ń dàkúnjọ́ ọjà kó jẹ́ kó ṣe wá ní àǹfààní yorùbá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n ìwọ̀nba díẹ̀ téèyàn bá ti gbọ́ tọ́lọ̀ ń bá ní kó ṣèyàn láǹfààní ó ti da púpọ̀ èrè ayé àti tọrọ ọlọ́run dàkúnjọ́ ọjà jẹ́ kó kárí mẹ́ ọlọ́lá ilaha illallah ọlọ́àánú ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim. alhamdulilayi rabbil alamin <clears throat> a dúpẹ́ fún ba adúpẹ́ fún àwọn àmọ́ wa tí wọ́n tún rán wa létí gbogbo ntí àti gbọ́ jama alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ní orúkọ gbogbo jama wọ́n ní kádàmù ká dúpẹ́ fún yín púpọ̀ ipe nínú àwẹ̀ la pè wá tá a pọ̀ báyìí àròyìn bóyá torí pé àwẹ̀ la fi ṣètò ọlọ́run gbà náà ni àtún wá rí i pé kọ́dà pípọ̀ wa nígbà tí èsè nú àwẹ̀ gan tún wá ju nú àwẹ̀ lọ alihamudulilayi rabil alamin wọ́n ní ká kíwa púpọ̀ ká dákun iṣẹ́ olóore tá a wá fi bọ́ nọ́ọ̀rọ̀ yìí ká dákun ká máa gbìyànjú síwájú sí ni ọlọ́run bá wa dúpẹ́ fún gbogbo wa. lérí eléyìí náà fi ní adika sọ fún wa pé ìbéèrè tá a gbà pọ̀ àmọ́ gbogbo ẹ̀ láti kọ́ kalẹ̀ tí ò ní sọnù lágbára ọlọ́run. tí ìdánilẹ́kọ̀ọ́ bá wá fún ẹ̀mẹ́ta tó tá à ń ṣe yìí tó bá doṣù mẹ́ta tá a bá ṣe é oṣù kẹrin tá a ṣe a wà fi kalẹ̀ fún ìdáhùn lásán insha allah gbogbo àwọn àfọwọ́ pọ̀ ní àyín sámú tí wọ́n mọ̀ wá dáhùn rẹ̀ lóríṣiríṣi fún wa lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ bíi mẹ́ta tóṣù mẹ́ta tá a bá ti ṣe sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin ìdáhùn sí gbogbo àwọn ìbéèrè tá à ń gbà náà la máa fi ṣe lágbára ọlọ́run torí náà ẹ ẹ má bínú sí wa pé a lè dáhùn àwọn ìbéèrè wa ní òní ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a sọ fún wa pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ padà máa gbọ́ lérí rédíò Kwara ní Kwara State lọ́yọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lórí ètò asiratul mustakim ẹ máa gbọ́ ẹ bá ti ń gbọ́ asiratul mustakim ètò tí foundation for awareness eh, for islamic awareness ètò tí wọ́n ń salágbàtẹ̀rù ẹ̀ ni lágbára ọlọ́run a ó padà máa gbọ́ nọ́mbà tá a fi máa pè wá sérí ètò yìí tá a sì máa béèrè dàrẹ́ẹ̀tì ní live tá a sì máa dá wa lóhùn lágbára ọlọ́run a padà máa sọ fún wa kọ́lọ́n kò ṣe ní rọrùn nísìnyí lágbára ọlọ́run ní ìdánilẹ́kọ̀ọ́ tó sùn ti ń bọ̀ wá yóò wáyé ní on twenty three january níjọ́ sunday twenty three january ní ọjọ́ sunday náà ní ìdánilẹ́kọ̀ọ́ mi ò tún wá lágbára ọlọ́run ká sọ fáwọn tá a ti gbọ́ àwọn tá a ti ń wá náà ká mọ̀sálẹ̀ kò wá ní ìjọ náà kọ́lọ́n kò ṣe ní ìrọ̀rùn. ẹlẹ́ alábẹ́ eléyìí ẹ dákun àwa tá a fi béèrè ránṣẹ́ ká mọ́ káàárẹ̀ láti fi béèrè mi ránṣẹ́ sí wa torí pé tòótá sì rẹ̀ ló lágbára ọlọ́run alábẹ́ eléyìí náà ètò kan tí wọ́n máa se ṣe nílọrin bíbá yìí tá à pè ní azabayanu linnas yóò tún wáyé ní ọjọ́ kejì oṣù january náà ni ó wáyé níbi tẹ́ ti máa gbọ́ ní ọjọ́ kejì oṣù tí níjọ́ mẹ́jọ náà nù inshallah sunday jọ́ mẹ́jọ wọn ni kẹ́ ẹ pàdé azabayanu linnas àmọ́ ti foundation tá a máa ṣe lásìkò yìí níbí báyìí ní sunday on twenty three january iná ló wọ́n wáyé kọ́nà kò ṣe nírọ̀rùn wọ́n ní ẹni tó ni mọ́tò yìí aa one six ff wọ́n lẹ́yìn tó ní mọ́tò yẹn kóra nǹkan agbè kó lójú ọ̀nà ó ti ń fa ìnira fún àwọn èèyàn ní ìsìn àkèsí dr lukman babalọlá láti University of Ìlọrin àwọn ni wọ́n bá wa ka àwọn ìbéèrè tí wọ́n ti gbà wọlé bismillah. ẹ jọ̀ọ́ ta ló ní kíì tí sọnù yìí o wọ́n ní kíì kan sọnù ta ló wá kíì. wọ́n láwọn ìbéèrè kan ti ká sí márùn péré àbí bí àrùn ti pọ̀ jù. salamu aleykum ìbéèrè alákọ̀ọ́kọ́ níbí ó ní <clears throat> oníbèrè ní ǹjẹ́ ènìyàn lè jó nǹkan pọ̀ fún wíwá arísìkí àti ọjà títà láì lo nǹkan tí ó jẹ́ èèwọ̀ ó ní ǹjẹ́ èèyàn lè jó nǹkan pọ̀ fún wíwá arísìkí tàbí ọjà títà láì lo nǹkan èèwọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní ǹjẹ́ ó ní ǹjẹ́ tàwíìdì gbé irun kíkí àbí àwẹ̀ gbígbà àbí sàkà àbí ájì gan téèyàn bá ti ní tàwíìdì ńdótó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó ní you said in the lecture that uh, Allah subhanahu wa will enter into hellfire those who worship other than him and those they worship other than him. What can you say about the Christians and, the, and Jesus. The sun and the sun worshippers, the moon and the worshippers of the moon, and then the angels, the worshippers of the angel and the angels. ẹlẹ́ẹ̀kẹ́ <laughs> okay ṣé kí dúró báyìí. Go back, go back, go back. <laughs> الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتندوك فون ألون لا كنسي عليكم كألون أتجاري كبا النبوة محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábẹ́ àtẹ̀tọ́bàtẹ̀lá anabi tí ó dijọ́ gbẹ̀ndẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè ẹ dákun oníbéèrè béèrè pé ǹjẹ́ yẹn lè jó nǹkan pọ̀ mara wọn láì ṣèkínni láì sí nǹkan haramu bẹ́ẹ̀ kọ́wá kó ń fẹ́ fi ṣe àásìkí àbí àhàbọ́jà títà ẹ dákun ìbéèrè tó ṣe pàtàkì ni. ìdáhùn sí eléyìí òun ni pé nǹkan méjì òun ni ọ yàtọ̀ síra wọn nú Islam bọ̀tá wa máa ń dà pọ̀ kí ni nǹkan méjèèjì yìí ọ̀tọ̀ ni tébù ọ̀tọ̀ ni síhìrù ọ̀tọ̀ ni tébù ọ̀tọ̀ ni síhìrù ọ̀tọ̀ ni ìṣègùn. táwọn olóyìnbó ń pè ní medicine ọ̀tọ̀ ni sihiru èyí tí tuma rẹ̀ ń jẹ́ idán kí ni ìhà tí islam kọ sí méjèèjì ọ̀rọ̀ dán àti ìṣègùnú islam ó dàbí ọ̀rọ̀ rìbá àtọjà títà ni wa halallahu al-bay'a riba ọlọ́run ọ̀kọ́ ìṣègùn bẹ́ẹ̀ bá mọ̀ ọ́ medicine ó jẹ́ modern medicine ni àbí traditional medicine àmọ́ lọ́n kọ síhírù idán oògùn ọlọ́n kọ́ kí wàá láàfin mayàtọ̀ méjèèjì gẹ́gẹ́ bí ìbéèrè tó ń béèrè béèrè yìí èmi ò tí ì mọ hospital ni tí wọ́n ti ń tọ́jú ẹni tọ́jà rẹ̀ ọ̀tà ẹni ọba mọ̀ kọ́ sọ o kó fún wa ládìrẹ́sì ibẹ̀ tó ìpele yẹn ó gba káàdì kí ló gbé wá ọjà ọ̀tà ni tí ó wàá nírú tábìlẹ́ẹ̀tì tí yọjọjọ ọ̀tà àbírú àgbo torí mo ní traditional náà sẹ̀rí ọkọ̀ èyí tí sẹ̀rí akọ là ń wí ni òun ni tó bá ti ní dán tó ní wúruwúru nú ẹ dákun ẹ mẹ́jọ atara wa jẹ̀mọ́ kò sí ni kì í ṣe pàwọn nìkan la mọ́ tí wọ́n wá pé àgbo kan ní bọ́ba ti mú ọjà ọmọ ta ẹ mẹ́jà da méjèèjì pọ̀ bá a bá fẹ́ ṣe ìwòsàn àrùn tí ń ṣe wá ṣẹ̀ríà Islam rẹkọmẹ́ndì káwó oògùn sárùn tí ń bá ń ṣe yàn ìyẹn là ń pè ní medicine àbí ṣègùn gbogbo ọ̀nà téèyàn bá mọ̀ tí èyí bá ti sọ̀nà èèwọ̀ wọn ò gbọ́dọ̀ pé nísìnyí ntí ó mu tí nǹkan yìí lọ àfikọ́ fọtí sí lápèjúwe. Abogogoro àbí nkankan àbí lọ wérí èèyàn àbí eegun èkú òkú gbogbo eléyìí wọ̀ ni àkásì má gbàgbé ọ̀tọ̀ wa ni síhírù ọ̀tọ̀ ni dán pọ́nbélé ntí ń jẹ́ idán wọ́n ní ma khafiya wala tufa sababuhu ntí wọn náà lè pé ntí wọ́n tó pọ̀ yìí lójú ó di báyìí ìwọ́gun ò lè explain ẹ̀ ntí ń jẹ́ dánù. No ní kúkúrú bá a bá fẹ́ wọ́ọ̀gùn sírú àwọn ọjà ọ̀tà ọmọ ọ̀mọ̀wé kíntó ni àbọ̀mọ̀ ń tọ̀lé aha àdúrà lèèyàn máa ṣe àbẹ̀yàn ọ̀rọ̀ mọ bí àdúrà ẹ àwa làá ń lùsì opportunity tó pọ̀ nílẹ̀ Yorùbá kò sí tí èèyàn ń wá tí ò ní rí nu adìyẹ tó nàbí yìí sallallahu alaihi wasallam nínú àdúrà tá nábì máa ṣe ajẹ́bí dán bí nǹkan báyìí bá ń ṣe ọ́ báyìí ni ò ṣe é kódà bóyá pé tíra tá à ń pè ní al-adhkar tálí imaamu nawawi tó ṣe jáde tó fi sọmọ ayé lóore nìkan lèyàn ní wàláyé ó tó àbí hisinul muslim láwọn tí ń bẹ́ ń tò sí so eléyìí ni ẹ jẹ́ ká fiyèsí ọlọ́run ọba ṣamọ̀nà wa àwọn chairman wa ní kí n fún wa ní ròdùnnú pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ yìí ètò kan wáyé tí ó máa jẹ́ lórí atibul islami kí ni sẹ̀rí àfaramọ́ ń pa àṣegùn kí ni sẹ̀rí ọ̀faramọ́ nípa ìṣègùn wọn ní pẹ̀lú ògo ọlọ́run lecture tí ó wà lórí eléyìí nìkan láìpẹ́ àbí bóyá ń jọ́ mẹ́jọ azábàyánu lè ná sí náà yọ wáyé mbẹ̀ náà insha ta'ala náà ah, kí ni ìbéèrè kejì. naam yi ni yìí ní ǹjẹ́ tàwíìdì gbé ìrun mo rò pé ntọ́ sọ ni pé kéèyàn ní tawhidu kọ́ wa ní òun ò ní kírun a ti dáhùn rẹ̀ ìtumọ̀ ẹ̀ nípọ́ fẹ́ ní rubu rùbùbíyà ọkàn fẹ́ mọ̀ pọ́ lọ́hùn jọ́ lọ́hùn àmọ́ kò fẹ́ sin fẹ́ mɔniru ele yi la wọn abulabi abulahabi abujali iru tawhid tawọn ninu iru tawhid bɛ o le la yan lɔdɔ lɔn ɛni tó ní tawhid ɔgbɔdɔ sin lɔn ituma tawhid lɔlɔhiya niyɛ ní kukuru bɛyɛ bá ní tawhid arububiya tɔmɔ kɔlɔn lɔlɔn tulaasi ni kɔ wá sin ɔlɔn wɔ bá yi ni ka soso wàllu alhamdulilayi rabi alami wa akiru dawana alhamdulilayi rabi alami. ẹ bí ìṣesí wa pé tá a bá fẹ́ dìde báyìí ẹ tún jẹ́ ká gbọ́rọ̀ ọlọ́run láti dìde ọlọ́run kó bá a dúpẹ́ fún gbogbo wa. ẹni má pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ti ń bọ̀ wá twenty three january sunday nínú oṣù january káràkà pàdé wa. àfáwà hussein wọ́n bá wa ka kuraani tí a fi dìde nísìn bisimilahi. dákun ẹ má ti jẹ ká dìde o ẹ dákun. أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم